ẹ̀yin jẹ́ òkúkú mọ̀ pé ìdí ń ro adìyẹ ẹ káalẹ́ o ẹ kú àtàárọ̀ ẹ sì kú déédéé ìwòyí èyí ni ìròyìn láwọlẹ́sùn tó ń dé sí etí ìgbọ́yín láti ẹ̀ka akàròyìn tòun ti akọ̀ròyìn tí ó fi ìkalẹ̀ sí ilé ẹ̀kọ́ gíga nípa ti ìmọ̀ ọ̀gbìn ti ìjọba àpapọ̀ ní ìlú Abẹ́òkúta FUNAAB orúkọ tèmi ni Latifa Adéyẹmọ ṣáájú ẹgbẹ́ àwọn kókó ìròyìn náà ààrẹ buhari yóò nífẹ̀ẹ́ sí láti rí i wípé àwọn ààrẹ tó ń bọ̀ lẹ́yìn òun tẹ̀lé àwọn àlàkalẹ̀ lórí ìwà ìbàjẹ́ ohun ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ ilé-ẹjọ́ kan ní ìpínlẹ̀ èkó tún ti fi ọwọ́ òfin mú ọ̀gbọ́ntarìgì ajínigbé Evans fún ẹ̀sùn ìpànìyàn ìròyìn okòwò ìjọba ìpínlẹ̀ Ògùn pinnu láti sọ pápákọ̀ òfurufú tí ń kó ohun ọ̀gbìn wọlé jáde di ibùdó ìkó ohun ọ̀gbìn wọlé jáde ìròyìn òkèèrè orílẹ̀-èdè aláwọ̀ funfun ti gbé gbèdéke lé fọ́nrán ẹ̀rọ ayélujára TikTok lórí ẹ̀rọ ìjọba ìròyìn eré ìdárayá ògbóǹtarìgì agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì haruna quadri ti fìtàn balẹ̀ ní ìpele quarter final ìyẹn ní orílẹ̀-èdè singapore wàyí o ẹgbẹ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ buhari ti fi ẹ̀hónú hàn pé òun yóò nífẹ̀ẹ́ sí láti rí àwọn ààrẹ tó ń bọ̀ lẹ́yìn òun pé wọ́n tẹ̀lé àwọn àlàkalẹ̀ tí àwọn ìṣàkóso rẹ̀ ṣe lórí ìwà ìbàjẹ́ ohun ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ jákèjádò orílẹ̀-èdè ààrẹ ṣàfihàn eléyìí nígbà tí ó ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ìṣàkóso ìgbìmọ̀ tribunal ní ìlú àbújá nípa iṣẹ́ ribiribi tí ìgbìmọ̀ náà ti kó lábẹ́ alága wọn Danladi Umar ó fi léde wípé ìwà ìbàjẹ́ ohun ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ ti ń wáyé tipẹ́ lórílẹ̀‐èdè ní ìrètí wípé àwọn àlàkalẹ̀ tí ìgbìmọ̀ ọ̀hún ti ṣe yóò wà ní ìmúlò síwájú sí lórí àwọn ìgbìmọ̀ tó ń bọ̀ lẹ́yìn òun lọ́jọ́ iwájú. ògbóǹtarìgì ajínigbé gbowó Chukwudime Onwuamadike tí gbogbo èèyàn mọ̀ sí Evans tún ti fojú ba ilé-ẹjọ́ kan ní ìpínlẹ̀ Èkó tí ó fi ìkàlẹ̀ sí Tafawa Balewa Square fún ẹ̀sùn ìpànìyàn ìfẹ̀sùnkàn ẹlẹ́ẹ̀kejì náà wáyé ní ìtẹ̀lé pẹ̀lú gbígbé ìwé ìdájọ́ rẹ̀ kúrò lọ́wọ́ adájọ́ Adébáyọ̀ Akíntóyè ẹni tí ó jẹ́ olùwádìí àkọ́kọ́ fún ẹjọ́ náà kí wọ́n tó gbé e fún adájọ́ Ìbíròǹkẹ́ Àrínsàn ṣáájú èyí ni wọ́n ti kọ́kọ́ fi ẹ̀sùn kan Evans tòun ti àwọn tòun ti àwọn tí ìròyìn pé orúkọ wọn ní Joseph Emeka Victor Aduba àti Ọ̀kápara Linus. àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ni wọ́n ti kojú ẹ̀sùn kojú ẹ̀sùn ìmọ̀tara ẹni ìwà ajínigbé tòun ti ìwà ìpànìyàn èyí tí ìjọba ìpínlẹ̀ Èkó fi kàn wọ́n. Evans àti àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ti fi ẹ̀sùn kàn wípé wọ́n jí olóyè James Udigi gbé tí wọ́n sì gba owó tó tó mílíọ̀nù dọ́là kan ó lé ní igba náírà ẹ̀wẹ̀ nígbà tí wọ́n wá nígbà tí wọ́n ka ẹ̀sùn náà sí wọn létí ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ tí adájọ́ àrínsìn sì sún ìdájọ́ náà sí ọjọ́ kẹta àti ọjọ́ kẹrin oṣù karùn-ún ọdún tí a wà yìí fún ìwádìí tó péye. ìjọba ìpínlẹ̀ Ògùn ti kéde ìpinnu rẹ̀ láti sọ pápákọ̀ òfurufú kíkó àti gbígbé wọlé ohun ọ̀gbìn di ibùdó ìkó ohun ọ̀gbìn wọlé jáde fún ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ gómìnà ìpínlẹ̀ ogun Àrẹ̀mọ Dàpọ̀ Abíọ́dún ti fi ọ̀rọ̀ náà léde nígbà tí ó gba àlejò àwọn olùdókòwò iléeṣẹ́ òfurufú wípé ìpinnu náà yóò mú àlékún bá ọrọ̀ ajé ìpínlẹ̀ náà tí ó sì gbajúmọ̀ káàkiri orílẹ̀-èdè níbi ìsọ̀rọ̀sí pẹ̀lú àwọn olùdókòwò ìyẹn ní pápákọ̀ òfurufú tó fìkàlẹ̀ sí ìpẹ̀rù rẹ́mọ ni gómìnà Dàpọ̀ Abíọ́dún ti sọ di mímọ̀ pé wọ́n kọ́ pápákọ̀ òfurufú ọ̀hún láàrin ọdún kan àbọ̀ eléyìí tí ó wà nínú ètò ìṣèjọba ọ̀hún eléyìí ni ó fi àyè gba ìṣèjọba ọ̀hún láti pèsè ọ̀nà ojú pópó ọ̀nà ọ̀nà orí omi tòun ti irin tòun ti pápákọ̀ tòun ti pápákọ̀ òfurufú gómìnà ọ̀hún ló ṣíṣọ lójú ọ̀rọ̀ náà pé ìṣèjọba ọ̀hún ṣètò ọ̀nà àti pèsè ilé ìkó ọjà sí ìyẹn ní agbègbè pápákọ̀ òfurufú fún ìmúgbòòrò sí ọrọ̀ ajé ìpínlẹ̀ náà orílẹ̀-èdè aláwọ̀ funfun ti kéde ìpinnu wọn láti gbé ìgbèdéke lé fọ́nrán ayélujára tí ọmọ orílẹ̀-èdè faransé tí a mọ̀ sí tiktok pẹ̀lú àṣẹ ẹgbẹ́ european àti àwọn ìpínlẹ̀ orílẹ̀-èdè náà ọ̀kan lára àwọn ìgbìmọ̀ aláṣẹ Oliver Dowen ti sọ di mímọ̀ pé ilé aṣòfin ti sọ di mímọ̀ fún àwọn ilé aṣòfin pé ìjọba yóò gbé ìgbésẹ̀ lórí lórí rẹ̀ ní kíákíá àwọn aláṣẹ ìwọ̀ oòrùn ti ń gbé ìgbésẹ̀ lórí ẹ̀rọ ayélujára ọ̀hún èyí tí olùdarí rẹ̀ jẹ́ ByteDance Oliver Dowen sọ síwájú sí pé àwọn onímọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ ti ṣe ìwádìí lórí àwọn ewu tí ẹ̀rọ ọ̀hún dá sílẹ̀ fún àwọn tó ń ṣàmúlò rẹ̀ ní àfikún pé ohun ẹ̀rọ ayélujára ti ìjọba yóò wà ní àmúlò lẹ́yìn tí wọ́n bá ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ lórí rẹ̀ ṣáájú kí wọ́n tó fọwọ́ sí i ó tún sọ lójú ọ̀rọ̀ náà pé gbèdéke yìí gbèdéke yóò wà lórí àwọn ẹ̀rọ ẹ̀rọ tó jẹ́ pé àwọn ìgbìmọ̀ ìjọba nìkan ló ń ṣàmúlò rẹ̀ wípé ìgbèdéke náà kò sí fún àwọn ènìyàn yòókù tí wọ́n ń ṣàmúlò rẹ̀ jákèjádò àgbáńlá ayé. a ò rí jù báyìí lọ lálẹ́ tòní ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká tún sí yín létí àwọn kókó ìròyìn náà. ààrẹ buhari yóò nífẹ̀ẹ́ sí láti rí i wípé àwọn ààrẹ tó ń bọ̀ lẹ́yìn òun tẹ̀lé àwọn àlàkalẹ̀ lórí ìwà ìbàjẹ́ ohun ìṣòwò ìlú kúmọkùmọ. Ilé-ẹjọ́ kan ní ìpínlẹ̀ Èkó tún ti fi ọwọ́ òfin mú ògbóǹtarìgì ajínigbé Evans fún ẹ̀sùn ìpànìyàn. Ìjọba ìpínlẹ̀ Ògùn pinnu láti sọ pápákọ̀ òfurufú tí ń kó ohun ọ̀gbìn wọlé jáde di ibùdó ìkó ohun ọ̀gbìn wọlé jáde. Orílẹ̀-èdè aláwọ̀ funfun ti gbé gbèdéke lé fọ́nrán ẹ̀rọ ayélujára TikTok lórí ẹ̀rọ ìjọba. Ọpẹ́ púpọ̀ lọ́wọ́ àwọn ikọ̀ akọ̀ròyìn tòun ti akọ̀ròyìn campus radar látìfá adéyẹmọ lórúkọ tèmi ó dàárọ̀ oorun ayọ̀ la ó sùn o